ṣoṣo tó dúró bí gbẹ̀yìn. <laughs> èmi ọkùnrin ló ń ké sí ah, èmi ajáde má tán lè wà wait sórí ń gbà mí èmi fúnra mi á máa wóra mi ẹ̀rù ara mi á dẹ̀ máa bá mi. <laughs> o di nìyẹn o ah, irúnmọlẹ̀ agbèlèyà. Hmm, ó má jẹ́ kí a fi ọ̀rọ̀ gidi lẹ̀ sọ̀rọ̀ mi ah, báwo ni board meeting tí àwọn arábí yẹn ṣe nítorí mi ráyè attend torí iṣẹ́. <sighs> mo mọ̀ and that is understandable. Eh, but uh, as for the board meeting, I really rí nǹkan gidi kan sọ same old story ni uh, but ju gbogbo ẹ lọ mo fẹ́ fi dá ẹ lójú board meeting no, dada. Wow. <laughs> jẹ́ wípé orí wa ṣì wà ń Benny. nìyẹn. ní Morning, Baba. Hey ní ah, <laughs> Oh yes. Um. oh yes ọmọdé yìí kan ṣé òun gbúdọ̀ dáadáa ọláyẹmí ni. Mm ọmọ alálùbáríkà ló dárúkọ yẹn ọmọ dáadáa ni tá a bá kọ ọmọ tó bá gbẹ̀kọ́ tó dẹ̀ ń ṣe ohun tóbi fẹ́ inú òbí a máa dùn àlàáfíà ló wà kódà onú ní pẹ́ wá sílé and um, jẹ́ kí n yọ sọ fún ẹ ó ń seriously láti wá rí kẹ́mi sọ́ra. inú mi dùn sí yẹn ah, nítorí pé gbogbo gbà èmi gan máa ń kọrin sí Kẹ́mi Sárẹ́tì pé ọkọ ẹ̀ máa fẹ́ẹ̀ dé ó fẹ́ẹ̀ dé tán even gan mo máa ń ṣọ lọ́wọ́ ṣọ lẹ́sẹ̀ ni torí àwọn oníṣòkòtò pépèpé yẹn mi fẹ́ kí wọ́n bà nǹkan jẹ́. <laughs> wètò kì í ṣẹjọ́ àwọn ọmọ oníṣòkòtò tí ń rìn olúkálùkù ń wábi tó tutù fẹ́ bá sí ni it's not their fault no it's not ṣé you understand bẹ́ẹ̀ tà wáyé là ní gbà fún wa wọ́n sì ti máa lọ́nà odò lọ sí innovation yẹn kọ́ lọ bá síbẹ̀. gbarú ẹ̀. láyé láyé láyé. ẹ̀lò ẹ̀lò ń ló wà náà wo owó ẹ̀sìn credit mi o èmi o èmi o èmi o èmi o èmi o ló máa máa máa rojọ́ báyìí o why why why why should we come back inside kí ló fẹ́ ká wá sẹ́nu lé. ayé wọ́n ọba mo ni mọ́tò ṣé ìyá wẹ̀rẹ̀ ni. mi ò ọlọ́run. ni ẹni mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ ojú mi ojú lọ̀rọ̀ wa ó yá wẹ̀rẹ̀ ni. àti mo ni. mi ò mú ọ. màá dákun tara ń yọ. mi ò mo ṣe fún yín. Ah, ó ga o àṣẹbí náà bọ̀ lẹ́ńtà mẹ́sàn-án náà lẹ́ńtà bẹ́ẹ̀ ni pé olówó yín fẹ́ dọ́ náà ọlọ́run aṣọ ọlọ́fà ọ̀nà àtàkùn ní kò ṣe fọ́ọ̀tù ẹ̀ tá mi ẹ̀ tẹ̀lé ṣe tọ́ọ̀nù ẹ̀ bọ̀ adébítà débi ẹ̀ náà kẹta ẹ̀ ń pa dẹ̀rù yẹn pa ṣẹbi ẹni pé kò rí iná ẹni kò jù dùn ẹni kò sọ bẹ́ẹ̀ ló kú ọ ẹwọ wèrè ni mo lẹ ti wá mò ń bèrè lọ ta ni. ẹ kí lẹ gbé kí lẹ ń wà Camry lẹ gbé ẹbẹ ẹbẹ lù pa ewu ojú ẹ wo yẹn wò èèyàn wò bí ẹ Ìbàdàn bí ẹni wọyọ. màá sọ ẹ̀dá alábọ̀ ara ẹni sùúrù ẹgbẹ́ ti ń lọ ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe kó ṣe wà yẹn mẹ́tẹ̀ẹ̀ta màá fọ ọlọ́pàá kó. ẹ lè fi ọlọ́pàá ẹ̀ lẹ̀ mọ́ wa kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ẹ̀rẹ̀ náà mẹ̀rẹ̀ gbá mi lójú ojú tí mi fi wọ̀ kan ẹ̀fẹ́ fọ́ mi lójú ni. ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ lọ́dọ̀ olówó yóò lè jọ náà ṣẹgbọ́n kẹlù wá pa àwọn ọmọ ẹlẹ́ẹ̀kọ́ ẹ tami sí wa lára ẹ̀ ń dráìbù lọ àṣebí náà ẹ̀kọ́ dúbọ̀ àtúndé bí tàbí ebi sẹ́mú kẹta wa ẹ̀ ń lù ẹ̀ lọ rí kàn níjọ tó àtẹ́bàṣẹ́ lè ṣe kí lẹ́ fẹ́ sọ sí. máa fọlọ́pàá kò yín. ẹ bẹ fọlọ́pàá ṣe. olówó yóò lè tọ́lọ́. àwọn tó ń rọ fọmátìkì ń kọ káàbì lẹ́gbẹ̀ẹ́. uncle ẹ excuse me. ẹ kí ló ṣẹlẹ̀ wo ṣó tún fẹ́ bú mi bó ṣe bú wa lánàá ni wo bíbá ẹ jẹ́ kí n sọ fún ẹ mi ò kí n ṣe ní àrífín o ò ṣẹlẹ̀ máa fi ọlọ́pàá threaten mi. actually mi ò bú yín mo fẹ́ apologize fún nǹkan tó ṣẹlẹ̀ lánàá ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run má bínú àmọ́ ṣe máa fọlọ́pàá harassing this is not done i'm so sorry i'm very very sorry. ẹ mo ti gbọ́ ìwọ náà má bínú bá yẹ sọ̀rọ̀ sí ẹ lánàá inú ló bí wa má bínú ẹ má wọrí ẹ ǹkọ ẹ má bínú ọ̀rẹ́ ń tẹjọ rìn lánàá yẹn ń kọ́. Mm, ó wà bet kò sí around for now. ṣé ẹ lè fún mi nọ́mbà wọn kí n pè wọn kí n apologize sáwọn náà bí mo ṣe apologize sí i. no kò sí problem tó bá jẹ́ yẹn ẹ jẹ́ kí n fún yín. ok ẹ má fún mi sìn. ẹ eh, má oh, fún yín. ok ẹ ṣe ok call it. zero zero. <laughs> guy is still such a funny guy. Anyway, my Bruno, just see, I'm so sorry. Well, apology accepted. Um, at least, um, ká gbà pé kádàrá ṣàgbà ohun gbogbo láyé. Um, àkọọ́lẹ̀ rẹ̀ rí kò lè tà sí. Bọ́nà ṣe fẹ́ ká mọ̀ràn láṣẹ Apologies accepted now. It's okay. Um, hmm, mummy àti daddy ńkọ́? Um, they are fine. Mom is okay, but um, <clears throat> dad is a blessed memory. Yeah, I'm so sorry. It's okay. It's okay. It's okay. Ẹ eh, kó dẹ̀ máa wo èmi náà bàbá ni mo ní mi ò níyà mọ́. Oh, I'm so sorry. Please accept my condolences. Hmm? Ṣòrí Ọlọ́run á ṣe mọ́mí fún wọn, á lè ṣe dáàdì fún wọn. <laughs> Àmì bàbá ládùúrà. Hmm ṣòro nísìnyí tó ti mọ̀ mí ọlọ́wà jẹ́ ká mọ́ra pẹ́ and I believe everything will be okay from now on. <laughs> I pray so because. <laughs> Just believe. Oh. well. May I uh, take your drink? I'm taking. What do you want to fún wa mi? <laughs> dáàdì ẹ fọ́ nìkan ṣá ojoojúmọ́ lẹ máa ń fi ọ̀rọ̀ ọmọ rẹ yìí kọrin sí mi létí ẹ ti jẹ́ kó dénú bí a máa àbí àní wa ojú lọ̀rọ̀ wà o. mo fẹ́ kó mọ ọmọ ọmọ hmm? um, sori bi ẹ mi ò lè rí ibi tí ò kí n tiẹ̀ sí. àwọn ọmọ tá sọ yìí ọmọ tá a bí ń rí. tó tún níwà rẹ̀ ni yes ìwọ náà mọ àwọn family ẹ̀ pé èèyàn dáadáa ni wọ́n so definitely kò sí nǹkan tí ó yẹ kó máa bẹ̀ lẹ́rù mẹ́ mo dẹ̀ ní ìgbàgbọ́ pé ó máa tọ́jú ẹ dáadáa àti pé torí tiẹ̀ gan ló ṣe fẹ́ dé báyìí ẹ̀ kò láti wá mọ̀ ẹ́ ẹ̀yin dadi ẹ wò mo understand yín ẹ dẹ̀ mọ̀ pé gbogbo instructions tẹ máa ń fún mi máa ń tẹ̀lé ẹ̀yin ẹ̀dẹ̀ ṣì ní sùúrù náà kó dé kó tiẹ̀ kọ́ kó wá ká tiẹ̀ ríra wá gbòkè ẹni tí mo fẹ́ fẹ́ lélẹ̀ ẹni tó fẹ́ fẹ́ lélẹ̀ ẹ understand. Ah, wọ́n bẹ́ẹ̀ náà ló ṣe kó wí má yẹ kí n tàn ẹ́ torí má la ṣe ń ya má jìyà lọ́fà gbogbo kan tí mò ń ṣe torí tiẹ̀ náà ni bẹ́ẹ̀ ni torí láti secure future ẹ̀ ni kí ìyá má ba lè jẹ́ gbogbo tí mò ń ṣe yìí eh, torí tiẹ̀ ni o <laughs> ṣé wọn náà ti rí sèyí. ó dà ó dádì mo understand ok mo ti gbọ́ gbogbo nǹkan tẹ̀sán ṣe máa wá jẹun sìn kí n lọ sáàbù oúnjẹ yín. oh my daughter mo ṣe tún láti jẹun báyìí <laughs> èmi gan-an ti ti ń pa mí. sorry okay. báwo ni kẹ́misọ́lá àmúwa òkè tí wọ́n náà wà òkè dáàdì nǹkan ẹ̀ máa mi náà wà òkè wọ́n wà òkè no no ìgbà tí mi ò mi ò gbóhùn ẹ throughout àná àsọ̀rọ̀ aláàánú ni mo ṣe ní kí n pè ẹ́ mo dẹ̀ tún jí láàárọ̀ ẹ̀sìn mi ò rí kọ̀lẹ̀ bọ́ wà ókè ṣá ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ nígbà tó sọ pé wà ókè ẹ kí ló rí ah no problem no problem ẹ a máa sọ̀rọ̀ later ó wà ń bí wà lẹ́gbẹ̀ẹ́ mi bí ok máa jíṣẹ́ fún máa jíṣẹ́ fún máa pè é padà kérésì mi ti fẹ́ tán ẹ máa pè é kọyìn sọlá nìyẹn. a kọyìn ni o ṣé kí n má parọ́ fún ẹ ọlọ́run àwọn ojú ìlọ́pọ̀ lẹ́kọ́ àṣírí ojú ìlọ́pọ̀ lọ́wọ́ yẹn pọ̀ ju ọmọ ilé ẹ̀dọ̀kọ̀. owó ìjà búrẹ́dì. ẹ kí ló fi affect èwo ni packaging fake tí o lọ èmi mo kàwé wọ́kọ́ ló kàwé. èwo ni kò máa gúnyàn pé ibi kan ẹ kù mo jẹ́rìí àlọ́ alá olóńgbò ẹ̀ ni àti kẹran jẹ ni. mo ní kí n má pàrọ̀ pọ̀ mo láìkọ́ ọmọ ẹ̀gbọ́n bọ̀t àyà mi já kó má lọ bínú. báwo àwọn ẹ̀rọ wọn máa ń lè àwọn àwọn oṣù máa tó lórí òwúrọ̀ ọ̀rẹ́ kò lè bínú sí ẹ láéláé torí bí mo ṣe ń wọlé dì òun náà ní interest ó kàn jẹ́ pé ó ń expect pé kí wọ́n kọ́kọ́ sọ ni hmm. tó o bá dẹ̀ tètè lọ sọ tó ti lọ pẹ́ jù ọ̀rẹ́ ọ̀rẹ́ lásán lè máa máa ṣe ah, o bá dẹ̀ tètè gbọ́ bọ̀gàn pẹ́ kọ́bọ̀ máa lọ gbé ẹ̀gàn pẹ́. ó yá olówe of Africa owó iná ní problem tó ní màá bá sọ̀bọ̀ ọmọ pé wọ́n máa take time ní ọdún ọmọ abẹ́ sáré sọ fún pé àpárabàdà àlàyé àwọn tó ń bú yìí pọ̀ ń hmm, má sanwó. nítorí pé wọn ni wàá sanwó. mi mo ra díẹ̀ díẹ̀ ni wọ́n jẹ tí wọ́n náà bá ra jẹ náà mo máa. ọ̀rẹ́ mi hmm? ikú ò ní yá wa báyìí. ìrẹ́ wà sí búrẹ́dì nípa yẹ òun. wọ́n máa sọ̀rọ̀ sí mi. kí ló ń pẹ́ lẹ́rìn-ín ìwọ ni ìwọ ló pa mí lẹ́rìn. wọ́n jàre ojú àfihàn lẹ̀ ẹ̀yìn kí ni o tiẹ̀ ní o fẹ́ sọ fún mi tó lè sọ fún mi lórí fóònù tó ní kí n máa bọ̀ ń bì báyìí. kò lè kò lè kó má bàa lè náà ni for every time tí èmi àti ẹ bá jọ wà there's this kind of feeling I I don't really know how to place it. Um, I have this kind of unusual joy tí màá ti wà pẹ̀lú ẹ̀ mi máa ń dùn I like almost especially bí máa ń bá mi sọ̀rọ̀ àwọn advices tó máa ń fún mi and then tí bá délé at times tí bá reminisce I like ah, she's just on point ọmọ ìwà intelligent and then she's brilliant and then coping with someone like me again I mean from the high horse stepping down being my friend we marry a lot of things and then Kem said I can't live between you and I I've thought about it that you're gonna be a very good wife. <laughs> Two things. Number one, o lẹ́wà, o tún wá And then it got me thinking. Okay, let me say it got me wishing that um, human might be my wife. <laughs> Ṣọ́rọ̀ mi ló fọ́ ìṣe tó bí rẹ̀ ìwà. <laughs> wo ó fọ́ọ̀nì kò dẹ̀ tún but thanks for admiring me I appreciate pé o admire me in the first place but um, Fẹ́mi Could it possible What? Ah, but mo ní ẹni tí mo fẹ́ but but but all the time see, a bá jọ wà lọ́rọ̀ together Oh Oh, keep kì í pè òun náà kò yẹ kí Oh, kì í sọ̀rọ̀ o mẹ́rin délẹ̀ rí. ẹ ẹ mo pé each time tá a bá ti wà ọ a ti sọ̀rọ̀ dé level yìí o tí o bí mi so kó dẹ̀ máa wo kò ń gbé nílùú yìí abroad ló wà. Ah! nítorí o. pé ó jọ mí lójú o kò síbi tí mo fojú sí ọ̀nà ògbàbẹ̀ rárá o ah, mi ò tiẹ̀ lérò mi ò rórí láyé mi pé Kẹ́misọ́lá lè tàn mí down ó tàn mí down that I, I felt disappointed in myself pé why in the first instance mo lọ kẹnu sí máyì parọ́ fún ọ̀rẹ́ ó dùn mí gan wáyé tí ń bá pèsè mo bìlí pé ó kàn dúró pé kí n sọ̀rọ̀ kádẹ kádẹ kílíkì mi èmi ò mọ̀ pé bóyá èmi ronú báyìí òun ronú báyìí blantant no ni kò tiẹ̀ rò. Fẹ́mi má di kó dùn ẹ wàá keep on trying ṣé wo mọ̀ pé tí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ ò kí ń tán lé nǹkan náà ni mo wà very sure pé tó bá ń disturb lady yẹn dáadáa ó máa gbà fún ẹ á sọwọ́lẹ̀ fún ẹ wọ́n má wọrí ṣáà máa try. wo ṣe máa disturb ẹ èèyàn owó má jẹ́ kí n lọ tẹ́ ọ má yẹn lọ lose respect me completely. ọmọ tó jẹ́ pé bí èèyàn ṣe kànú sí èèyàn mọ́wọ́ tó máa yọ èèyàn bá tàn tó máa yọ bóyá tí wọ́n bá tún lọ disturb ẹ̀ jù yẹn máa padà lose friendship tí èèyàn ní pẹ̀lú ẹ̀ ni àmọ́ ah, ọmọ kan tí mò sọ ni ah má jẹ́ kí n tún put more effort òun wà lọ put more effort wà lọ di pé bí yóò lọ di pé òun ò tiẹ̀ ṣọ̀rẹ́ mi mọ́ ń kọ́ ó dẹ̀ bẹ́tà kí n ní aṣọ rẹ tí màá tiẹ̀ rí fẹ́ let's let's just continue this friendship because i'm enjoying it. come on guy ṣé o mọ̀ pé kò jẹ́ ń gbádùn lóbìnrin máa ń gbà fún mi wàá keep on trying náà ni mo wà very sure pé tó bá disturb lady dáadáa ó máa gbà fún ẹ. ó rò pé ìtàwọn ni ẹ torí ẹ ló fi ń play fún ẹ pé how to get ìwọ tó bá dẹ̀ ti ṣú ẹ pé ìwọ kì í ṣe ìtàwọn ó máa mọ́wọ́lẹ̀ fún ẹ. Ah, ìtàwọn. èmi eat and run pẹ̀lú Kẹ́misọ́lá wọ́n bọ́ yìí mo fẹ́ kí n kọrin Mario fún ẹ tí Kẹ́misọ́lá bá sọ yes mi ò kún bẹ́ẹ̀ mọ́ wàá takú síbẹ̀ ni wọ́n á ní eat and run hmm, ó dà kó mọ̀ bọ́ọ̀rọ̀ ọmọ yẹn ṣe ní máa ní àbí kí wọ́n ti ẹ̀ gbà mí kó fẹ́fẹ́ pé ah ó dùn mí o. aláì ìyẹn nígbà yẹn má jẹ́ lọ bá wọn mi fà ẹ nígbà yẹn. ọmọ kò sẹ́ni tí ilé òwúrú kí mi náà wá sọ́dọ̀ ẹ̀ ẹni tí ìdábárí náà la máa gbẹnu sí. ẹjẹ ọgá máa ní kó lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀. <laughs> ó rí pé fọ́ọ̀lì gbà mí o mo rí mú ètè sọnù i tell you ní bọ́bọ́ fẹ́mi yẹn lòun fẹ́ fẹ́ mi. dúró ṣé kò ṣe fẹ́ mi ni. ẹyẹ méjì òun jàṣà òun náà ni. ó lóun fẹ́ fẹ́ are you serious bọ̀bọ̀ yẹn kò sí ẹrù ọba ni à ń sọ̀rọ̀ ẹ̀rọ tó níwèé ibi tí ẹ yọjú fẹ́mi sí ìwọ kó wá ń ṣe fọ́ọ̀tì ẹ̀ ṣe fọ́ọ̀tì ẹ̀ ni ṣèbí tó bá pè mí máa gbé kọ́ọ̀lẹ̀ tó bá èmi tèmi náà mo máa sọ pé wá ọmọ tiẹ̀ fẹ́ rí àá máa ṣeré maybe nǹkan tó dẹ̀ fún ní guts tó fi wá sọ fún mi pé òun fẹ́ fẹ́ mi yẹn bóyá lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ máa kúkú límìtì eré tí mo máa ń ba ṣe àbí. Ah, ah, ọ̀rẹ́ mi máa ṣe yẹn wọ́n mọ̀ dàbí embarrassment fún un náà ẹ́ lọ́mọ kẹ́kẹ́ fẹ́mi kẹ̀rẹ̀ rí na nice guy na cool guy so má ṣe yẹn fún un. wo ọ̀rẹ́ wọnú mọ́tò jẹ́ àwọn àrùn ìṣòro ṣòtì àlàáfíà. ọ̀gá ilé tó jí pọ̀ o ò <laughs> ní pa mí o. ẹni tí ń pa kí n pa kébù ni. ọláyẹmí mo kí ẹ káàbọ̀ sáàrin wa oko ọmọlúwàbí ṣe. gbogbo ìgbà ló máa ń impress mi pẹ̀lú àwọn òròyìn tí máa ń gbọ́ nípa ẹ̀ ìyẹn túmọ̀ sí wípé ọmọ tá a bíire ní ẹ̀ tó tutù rẹ̀ bí. wíwá tó wá wá sílé yìí mo gbàládùra pé á sùn ẹ̀ sówó á sùn ẹ̀ sọ́mọ á sùn ẹ̀ sọ́làfíà àti àìkúbalẹ̀ ọ̀rọ̀ wọ́n <laughs> ayọ̀ akúnkalẹ̀. And uh, on behalf of myself and um, my beautiful daughter, we say welcome back home. <laughs> welcome home. Oh, yes. <laughs> Thank you very much. Eh, ẹ ṣe gan dáàdi. Ó dúpẹ́ lọ́wọ́ yín. Dáàdi yín náà ṣe gan sáà nítorí pé dad mi wọ́n máa ń jíṣẹ́ yín fún mi ní gbogbo ìgbà pé máa ń béè mi àti my beautiful wife to be ẹ mo wá ń fi ń dá yín lójú pé ní agbára ọlọ́run sà ṣe rí gbogbo nǹkan tí mo lọ kọ́ nílùú òyìnbó pátápátá <laughs> bí mo ṣe dé nàìjíríà yìí gbogbo ẹ̀ máa make sure pé mo múlò. <laughs> ẹ dúró ọ̀rọ̀ yẹn fẹ́ ṣe bí ẹni jọ èmi lójú o tí ọláyẹmí that is my boy tó bá travel out ta a náwó tá a nọra tá gbogbo ẹ tó kẹkọọ ẹ̀ tán tó tún wá ṣe èdè padà tó fi ń dá wa lójú pé gbogbo ohun tó ń kọ́ òun máa mú ló ń bí. ló túmọ̀ sí pé ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà náà ló ọmọ tí kìnìún bá bí kò ní padà jù jọ lógìnì láéláé. oh yes um, <laughs> all right ẹ má jẹ́ ká stress ẹ jù ẹni tó ṣe ti ìlú dé. oúnjẹ ti wà ní dáìnì fún wa gbogbo ọtí tó dẹ̀ wà ní báyẹn a máa mú tán léèlè ni ẹ so ẹ jẹ́ ká lọ ṣe yẹn then um, later àwa lè excuse àwọn méjèèjì nítorí pé tí ọkọ àti ìyàwó bá ti mójú ara wọn tán. oh yes alárinà ní láti yẹba. let's let's move to the dining. okay. No, I, uh, after mm, you. Mm, after mm, you. Mm, mm. <laughs> mm, mm. Are you? <laughs> Jọ̀wọ́ you see me. Ṣòrí I náà ń try gan to create time for so that màá ríra. O kò sáyè. Àtìgbà tí fiance today, ti dé, ó máa ní kí n gbé òun lọ sí Ṣókótó. Ó máa ní kí n máa mú òun rin town, So ohun tó fà tó yẹ pé ó dàbí pé mò try àti avoid ẹ̀ but no, I'm not. Ah, it's alright. Bínú báwo? àwa tá a kú lẹ́nu tá a fẹ́ máa gbé kiri tó wá látà abroad ọ̀ tá a fẹ́ máa fi everywhere hàn báyìí kí la máa ṣe máa gba kádàrà náà ni I was just bothered ìgbà tí mi ò gbọ́ látọ̀dọ̀ ẹ pé ah what's been going on mi ò gbúrò ẹ̀ náà mo wà worried gan but now tí mo rí ẹ I can see you're pretty much good. Oh, I'm pretty fine, thank you. Ẹ bọ́ wá ni báwo ni mo ti ń kó àtọ̀rẹ́ ẹ̀. Aláfíà ah, làwọn dúkìá ń jẹun ọ̀gbọ̀n rárá broda ò ríyàn pa. sweet màá tún ṣe ẹlẹ́ẹ̀kan sí eh, <laughs> because mo parọ́ fún ọkọ mi pé mo fẹ́ dáàdì rán mi iṣẹ́ so mo fi ní kí n fọ opportunity yẹn rí ẹ ṣùgbọ́n tó jẹ́ kí tètè máa lọ because èmi àti ẹ̀gbọ́n fẹ́ jáde ẹ̀ á máa ríra máa wọ̀ rí. tiẹ̀ máa lọ kò ṣáà ní wéṣọ owó tèmi. Kemi Sola. How are you? Fine, thank you ìjọkan pẹ̀lú dáàdi ẹ̀ ń kọ́. a ó wà. gbogbo ilé ń kọ́. àlàáfíà làwọn àṣà dúpẹ́ fọlọ́. àlàáfíà ni that's good that's good. ẹ̀m dáàdi tẹ́ ẹ pé ẹ̀ ń jáde. oh, oh yes uh, as a businessman a kì í lè gbélé tààrà. <laughs> ẹ̀m yẹmi ń kọ́. yẹmi o ní kò yọjú sí àbí. bẹ́ẹ̀ni sá. o wà nulẹ̀. ibi àti ẹlẹ́tì sọ̀rọ̀ yìí fún sá. oh good good ẹ <laughs> ṣọmọ jẹ́jẹ́ o. <laughs> all right ẹ ọmọ dáadáa. nǹkan tójú mi rí mbẹ̀ yẹn bí mo ṣe wọ bedroom ọ̀láyẹmí báyìí mo rí mo ka tó ń sniff cocaine ẹ jù torí olóṣèlú ẹni bẹ́ẹ̀ lẹ́ni kí ló fẹ́ ẹ́. ọ̀láyẹmí pẹ̀lú hard drug <laughs> but kí ni kan ló rú mi lójú o ọ̀láyẹmí tó ń sọ̀rọ̀ yìí mi ò kárí wà bẹ́ẹ̀ mọ́ lọ́wọ́ rí ó de ṣọ́ọ̀kù bí bàbá ẹ̀ mọ̀ sí. Ah, èmi ò fẹ́ mọ̀ o èmi ò tiẹ̀ fẹ́ mọ̀ bí bàbá ẹ̀ bá mọ̀ àbí kún un mọ̀ tèmi ní pé mi ì lè fẹ́ we are not compatible ẹ̀ rí ni ẹ rí pé èmi àti ẹ oh oh, I mean I, I cannot no daddy listen I've had it up to here I won't go on mi lè continue pẹ̀lú relationship yẹn mọ́ ẹ rí ni it is frustrating mi I wo ẹjọ́ ah. Hey, eh, no no no calm down hmm? my dear you see gbogbo nǹkan tó rí bẹ́ẹ̀ ó ṣèṣe kó ní solution eh, ọláyẹmí tó dẹ̀ ń sọ yìí eh, kò ń wúwà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí ó ṣe pé pígbà tó travel out àwọn tó bá rìn ni wọ́n influence ẹ̀ anirú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n á ṣe lè correct ẹ̀ èmi á rí bàbá ẹ̀ á jọ sọ̀rọ̀. ẹ wo dadi èmi ò ṣàmọ̀ èmi ò fẹ́ èmi mi ṣe o mi ṣe á. alẹ́sìn ah, ìwọ ní gbogbo lẹ́sẹ̀ iṣẹ́ tó máa ṣe nípa ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó. wàá ìwọ gan wàá ṣiṣẹ́ bẹ̀ pẹ̀lú ẹ̀ wàá correct ẹ̀ wọ́n ní mo fẹ́ rí àbí mo fẹ́ rí ẹ jo kẹ́mi kí ló ṣe ẹ èmi ń pè ẹ o dẹ̀ ń wo kọ́ mi lójú o o o o rẹ̀ gbé what do you mean kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí ẹ sọ fún mi jọ tó bá pé nǹkan tí mo fẹ́ sọ fún ẹ wà very important ṣé bó ṣe ní gbé nìyẹn. jọta ni ẹ no nítorí o wọlé ìsìn ò ń pariwo bíi wèrè ta ni ẹ ṣé lè gba bẹ́ẹ̀ sẹ́ni débi ni tó wá ń pariwo má bínú ṣó gbádùn. Ah, ah. ṣé mi gbádùn. ẹ ẹ èmi ló má sọ̀rọ̀ bẹ́ẹ̀ so orí aláìsẹ̀ tó wà wájú ẹ̀ ṣá èmi ọláyẹmí williams ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ni ìṣòro ẹ̀ náà. mr ọláyẹmí williams ẹ wo ibà yìí dáadáa kò ń ṣe ilé bàbá yín tó bá lè jẹ́ pé ariwo ló kọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ wá pa ń bí máa bá wọn ṣe àyàn máa bá wọn pariwo. ìwọ náà ìwọ náà ló máa ń fà á gbogbo ló máa ń jẹ́ kí n flare up. Ah, ah a máa ṣe bẹ́ẹ̀ yẹn náà bíbí kó dẹ̀ máa wo eh, nǹkan tó rí mi tí mò ń ṣe ń jọ yẹn kò ṣe pé mo mọ̀ máa ṣe intentionally o ọlọ́run mo ń tọ́ láti arrange àwọn room mi bí mo ṣe rí nìyẹn àǹkíní yẹn ní Miami iye tó ń ta wọ́n gan so mi kàn lè. ọ̀rọ̀ Miami ilẹ̀ má wọ̀rì ọ̀kẹ́ kí ni kìíní sí mo ti gbọ́. ó dà ó dà má bínú má bínú ó ń bẹ̀ má bínú kó lè ṣẹlẹ̀ mọ́ bó ṣe wà ń sórí bó ṣe wà ń mu last one kò sí nínú ilé mi mọ́ mi ti ẹ̀ lè rí nàìjíríà gan ọlọ́run. i've heard mo ti gbọ́. okay okay baby for me to know pé bóyá o ti gbọ́ oyè wà á bá mi wọlé lọ́nsìn kanra kan lọ ṣe touches kan bí abi change aṣọ ẹ̀yìn then kò tẹ̀ ṣe makeup fẹ́rẹ́fẹ́ kan kì í gbé ẹ jáde fún bí abi kakàn lọ ṣe shopping ṣe you understand lórí <laughs> ẹ̀ my dear. okay okay fún mi ten minutes. ọ̀ ah, o ti pọ̀ ju kí ló dé ten minutes yẹn ah, obìnrin ten minutes yẹn thirty minutes ni why ta fi lè jẹ́ kó jẹ́ five minutes at least àwọn aṣẹ́ wa lo ten máa mọ̀ pé. ó dá mo ti gbọ́ ẹ lẹ́jọ́. Mm. Hmm. tí èmi àti ẹ discuss nínú mọ́tò yẹn láàbù ṣe rí sí. Ah, kí ni ẹ̀fọ́ má bínú mo ti gbàgbé. Ah, o ah, ti asáré gbàgbé nìyẹn tí mo ní ká lọ ṣọ̀sẹ̀ méjì ní Miami. ó oh, Miami <laughs> eh, oh, ìyẹn náà wà òkè Okay, only next month ending àbí. ẹ eh, èmi ti àwọn wò pé eh, ẹ ṣe mọ̀ pé next month ni nǹkan ta sọ hmm. ọmọ ìbójú ṣe ń kàn èmi yìí èmi wò pé a kà lọ ní oṣù yìí náà ó ti pọ̀ jù Nàìjíríà yìí mẹ́ẹ̀ẹ́n mi ti ẹ̀ lè stand ẹ̀ mọ́ ó sórí month yìí kò lè possible why tó ṣe jẹ́ ká filẹ̀ sí next month end yẹn yẹn ni màá wọ ok but ah, èyí tó tún wá sọ pé oṣù yìí náà i have something to do mo ní àwọn important thing tèmi náà máa ṣe ṣe yẹ. tó bá ìgbésẹ̀ fẹ́ náà nìyẹn. ẹ ó fún mi ní one minute. hello dear fẹ́mi fẹ́mi fẹ́mọ́ báwo ni <laughs> ẹ ọjọ́ mẹ́ta ọ̀rẹ́ ẹ̀ ń kọ́ àlàáfíà lèmi náà wà ẹ mo wà níbì kan sì má bẹ́ẹ̀ sọ létà ó tẹ́kì ara ẹ̀ díẹ̀ yà báyìí. jóná irú rọ́bìṣì wo ni no no no irú rubbish. wo ló ń bá mi pàfọ́ọ̀mù yìí náà kí ló fẹ́ fa agorí burúkú yẹn. ike àti mọ̀nà ń bèèrè lọ́mí pé kí ló ṣẹlẹ̀ sórí orí orí òkú òun bí pé kí ló ṣẹlẹ̀ mo wà lórí ìjókòó mi àti ẹ ó dẹ̀ ń rìn sí kọ́ọ̀lù ọkùnrin lójú ayé mi. tẹ́lẹ̀ mo ti sọ̀rọ̀ ọ̀rẹ́ òkòwò ayé wa tọ̀rẹ́ àbáyé yóò fẹ́ dáa ni. tẹ́lẹ̀ mo tó gbẹ́nu ṣe sọ tó wá jẹ́ kí inú bí mi tó wá jẹ́ kí inú mo lè ju nǹkan fún ẹ o. ṣé mi lè bọ́ rẹ mi sọ̀rọ̀ mọ́. o tún o tún wà tó ọ ṣẹ́pẹ̀ fún ẹ àbí ẹ máa wọ́n mọ́ yín lọ bíbélì sì kọ́ ọ̀lọ́kùnrin. Ah sórí tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ nígbà míì ó máa ń rí bẹ́ẹ̀ so ìwọ ló máa take it easy I will sort it out ẹ ṣọ́rọ̀ mi yẹ èmi gan jáde nísìnyí tí n bá ti dé àwò. dad ẹ enough is enough. oh okay enough is enough. jẹ́ kí n. kẹ́mi sábà ń frustrate with her ó ń frustrate me and if she continue like this tó bá continue tí o change I swear to God I'm gonna squeeze life out of her. ọláyẹmí stop this kí ni problem ẹ ah! ṣé bó wà enlightened ó sá lọ sílùú ìbò lọ kàwé even àwa tá a kàwé ń bí ọpọlọ wa náà pé náà ó rí pé mo wà lórí fóònù ṣé èyí tí gbójì ni you relax ah ah ṣọ́ra pẹ̀lú inú fùfù yìí o kí ló nǹkan tó ṣẹlẹ̀ talk to me. kí kẹ́mi sọ́lá ló ṣe ń tó dùn mí ókè mo lọ sílé ẹ̀ mo dẹ̀ lọ bá ẹ pé ókè níbi àjọ jáde o ká tiẹ̀ ní ká catch phone ẹ mọ̀ kó tiẹ̀ gbé mi jáde ká mọ kí n mọ town padà ṣe débì kan nìyẹn adé ń ṣe fàájì mo tẹ̀ ń sọ fún mo tẹ̀ ń sọ fún lórí holiday tí mo sọ fún yín pé mo fẹ́ lọ ní Miami dáàdi kò pẹ́ báyìí fóònù ẹ ring bí Kẹ́misọ́lá ṣe gbé fóònù ẹ níbi pé ọkùnrin ló pe Kẹ́misọ́lá Kẹ́misọ́lá ó ń receive call ọkùnrin níbi tí mo wà kí ló ṣe bí mi nìyẹn tí mo flare up ṣíà tó nẹ́ẹ̀sì mi mo jù fún ni ọlọ́run ló yorí ẹ̀ kò bá fọ́ dànù. ìwọ náà gbọ́ bó ṣe sọ̀rọ̀ ọláyẹmí ìwọ pẹ̀lú ìyàwó ẹ̀ ó ṣe ẹ̀ lásán òun abẹ́tí ẹ̀ tó nẹ́ẹ̀sì sí ẹ̀ ó ju bá ìyàwó àfẹ́sọ́nà ẹ̀. ah look here ìlú òyìnbó kọ́ níbí o ìlú òyìnbó kọ́ níbí tó o bá pààyàn wá kàn ṣẹ̀wọ̀n ni. Oh, you, you see you do o oh, kàn lè dédé máa bínú anyhow ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ lójú chẹ́ẹ̀lù tó bá bá tó bá kú nǹkan ó lọ ẹ̀wọ̀n nìyẹn o irú inú burúkú ò ló ń bí ẹ o ò tí ì fẹ́ òun ju chẹ́ẹ̀lù níta tó bá di pé o fẹ́ sílé ńkọ́ à tó bá ṣe nǹkan kínkínní a pé bọ́n ló máa lọ mú ló máa fi pa. you need to be very very careful you see Ọláyẹmí o gbọ́dọ̀ kàmọ́ rẹ̀ dáhùn ṣé o rí ọ̀rọ̀ obìnrin tó rí yẹn ìtì ọ̀gẹ̀dẹ̀ ni o kìkì ò tó ń tà ń ládàbẹ̀ o nítorí pé nǹkan tá a bá rí ń gbà míì sí àwọn ìyàwó wa ó ṣe é ṣe kó máa rí bẹ́ẹ̀ o then you don't forget wípé ọmọ yìí ti wà níbí tó ti ń dúró de all this while kò possible kó má ní toasters o ìwà àti ìṣe ẹ ló máa lé àwọn yẹn sá o so you need to be very careful so you will not go back to her apologize to her kó o dẹ̀ bẹ́ẹ̀ kó o láṣìṣe ni kí wọn náà wá padà kó wá control inú fufu ẹ you do that. Yeah, That's my boy. ẹ kúlẹ̀ oh my dear káàbọ̀ báwo ni. oh ok dáàdì mo dẹ̀ fẹ́ rí iye mo fẹ́ bá yín sọ àwọn ọ̀rọ̀ kan. Oh, ṣé kò sí mo ń gbọ́ mo ń gbọ́. dáàdì ẹ má bínú pé mo máa ń sọ̀rọ̀ ẹ fún yín ní gbogbo ìgbà ṣe rí ah, ẹ rí pé inú bondage ni mo wà ni. Eh? èmi àti àṣà lè lajú wálẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ ẹ wo iṣẹ́ rí ẹ má jẹ́ kí bọ̀bọ̀ ọláyẹmí máa sọ ọmọ ń di alábò ara. wo nǹkan tí ò ń sọ tí bá ló ni mo parọ́ ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. ẹ ṣe àjọ wà ní báàní mo dẹ̀ receive call ọ̀rẹ́ mi ọ̀rẹ́ lásán tẹ bá rí bí ọláyẹmí ṣe ju chair tẹ bá rí nǹkan tó ṣe bẹ́ẹ̀ lé ni i was so embarrassed nítorí pé mo kàn receive call ọ̀rẹ́ mi lásán ó ní mò ń fóun bọ́kùnrin sọ̀rọ̀. ọláyẹmí ọláyẹmí máa yà mí lẹ́nu kẹ́ sọ ọláyẹmí ló wú irú ìwà bẹ́yẹn sí ẹ kí ló wá talé bẹ́yẹn ìsinsìnyálẹ̀ nǹkan tó ṣe mí láìkẹ́ àánú ó wrong ó ṣe lè wú ìwà bẹ́yẹn sí ẹ tó bá ṣe é léṣe ń but at the same time tá a bá ní fojú kejì wò ó ṣeéṣe kó jẹ́ pé ó ń jowó ni yes he's jealous and ó dẹ̀ dábẹ́ kọkùnrin jowó torí tí ọkùnrin bá jowó irú ọkùnrin bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ obìnrin yẹn ni ó dẹ̀ máa protect ẹ̀. dadi ní twenty four century no ní modern days tá a wà yìí mi lè receive call irú irú ìfẹ́ wo nìyẹn irú owó wo nìyẹn tí bá rí embarrassment tó fún mi ó ti pọ̀ jù ó ti lójú everybody lójú àwọn èèyàn bẹ́ẹ̀ tẹ́ bá rí bó ṣe no no no no daddy it's not nice. We're not going nǹkan tó sọ o receive call already. just friend lẹ́gbẹ̀ẹ́ ẹni tí o gẹ́gẹ́ be a person, fíẹ̀nsì ẹ̀ hmm? ẹni mi ló lè gbàdú ẹ̀ n tèmi lè gbà ẹlòmíì ò lè gbà n tó yẹ kó mọ̀ nìyẹn yes we have individual differences hmm? so òun ò lè so we thank God we kì í ṣe péjọ gàfó rẹ kò lè lè ṣe daddy it's not nice Because if fẹ́mi sílẹ̀ ló ṣe bẹ́ẹ̀ tó bá fẹ́mi sílẹ̀ ńkọ́ ẹ ẹ má bínú dáàdi ṣé fẹ́ kí ọláyẹmí bá ń pa ọmọ kan ṣoṣo tẹ bí ni. èèwọ̀ a kò ní ṣẹlẹ̀ mi ò ní fojú sunkún ẹ̀ o ò ní kú ṣojú mi náà tó bá wá ṣẹlẹ̀ wo wàá rí kan tí màá ṣe a mi ò ní gbà. àmọ́ ìwọ náà wàá ní sùúrù ni wàá ní sùúrù ni a bá sọ. ọ̀rẹ́ mi ó ti sún mi like mi mọ nǹkan kan tí mo fẹ́ ṣe mọ́ bọ̀bọ́ yẹn stalk mi everywhere ohun kẹ̀dẹ̀rẹ́ oníbínú ni sórí kò sí ọjọ́ tá a kì í fi ń jà tàbá rẹ̀ láàárọ̀ à ń jà lọ́sàn-án tàbá rẹ́rìn one hour a máa jà four hours then ìbínú yẹn ti pọ̀ jù i don't really know ẹ mi mọ nǹkan tí mo fẹ́ ṣe àmì torí ọlọ́run. ọ̀rẹ́ mi ó máa ní reason o ah, sórí wọn ni màá ní pé kò jọ nítorí ọlọ́run kò ní sùúrù kò ní àforítì mo dọ̀ sọ̀rọ̀ àrífín dájú kí nìkan tí wọ́n sọ. Ah, oh don't just go there ṣé orí ti dáàdì mi ẹ̀wọ̀n ti ẹ̀ fẹ́ gbọ́n kankan látọ̀dọ̀ mi rárá èmi mo máa ní fault all the time wọ́n máa ń support ẹ̀ ni bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ fi mí yáwó family wọn wọn ò dẹ̀ san fún wọn. wà á ní sùúrù náà ni because ó máa ní reason tí dáàdì ti ní pé dandan kò fẹ́ bọ̀ yìí náà. wo mi tiẹ̀ mi mọ reason tí dáàdì ni tèmi ni gbọ́dọ̀ yìí pé wọ́n fẹ́ fi mí yáwó ní family yẹn ni. àwọn nìkan náà ló yé advice tèmi fún ẹni wípé wàá láforítì ni ṣò ti gbọ́ kó ní sùúrù jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ ló wá kí ló ṣẹlẹ̀ mo ti mú gbogbo kíní tó ń bì náà mi rí ẹ̀ mo dẹ̀ ń pè ẹ́ tẹ́lẹ̀ ò gbé kọ̀ dáhùn jù. ẹ̀yin Fẹ́mi má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. ṣé wọ́n lè bí mi nú ṣá. mo fẹ́ ka limit bá ṣe máa ń ríra bó ṣe máa ń pè mí no no just for now ni o maybe as time goes on. Um, Kem so tí máa ní mo understand nǹkan tó ń sọ mo parọ́ even tí máa tiẹ̀ she anything tó like we are, ṣe nǹkan tí mo so deeply mi wà á dẹ̀ pé mú àsọ fún mi you know i'm a gentleman i always apologize now mi àbí òun ò mi ní bá mi dá sọ̀rọ̀ àbúrò mọ́ ọkọ̀ tó sọ ni. Kem Sola jọ nítorí Ọlọ́run má tí a bá rí nǹkan tí ọ̀rẹ́ mi ṣe fún ẹ at least tó bá sọ fún wa pè mí wá sọ fún mi ó mọ̀ pé mi àti ẹ̀ náà ni close friend tó mọ̀. no ah mi sọ pé èmi àti oníṣọ̀rẹ́ mọ́ àwọn calls yẹn most time tó bá pè mí mọ́ àpẹ̀lú fiance mi ó dẹ̀ máa ń fa wàhálà gan so just for now náà ni we are friends. kẹ́mi sọlá bọ̀ tó bá ti wà jẹ́ wípé bóyá ìjọba wà kò sí bọ̀ tó kọ́ ọ́ sọ fún mi wọ́n sọ náà wọ́n sọ wọ́n ní èèyàn ọmọ tálákà èèyàn ọmọ àbìṣẹ́rà dáadáa ẹ̀yin tó yẹ pé ìṣẹ́ ti bá yín mulẹ̀ bí ẹ̀gbẹ́ṣu ó lè má lágídí gan now listen and listen me. mo wá láti wá wọ́n ẹni to stop calling my wife but tó bá bìlì pé o stupid etí ẹ di ẹranko ni ẹ o fẹ́ wùwọ ẹranko yẹn i will teach you a lesson ó yá ìwọ gbé bàgẹ́ gbé bàgẹ́ kó jà lọ ó yá ah sórí ẹ̀ pé sa sórí ẹ̀ pé sa fẹ́mi àbí kí ló ti ń pè ẹ́ tó bá bìrì pé orí ẹ ti yí o fẹ́ wùwà nù ẹ ìwọ wù tún pé tán bá bí ẹ dà gbogbo nǹkan tí mo ní máa fi bá ìjà máa fi owó máa fi ọlá máa fi pò máa fi bá ẹ̀wọ̀n ló máa kú sí máa jẹ́ kó mọ̀ kọ́ ọmọ Williams ni mí. Fẹ́misọ́lá mo fẹ́ kó mọ̀ wípé mi lè ṣì ẹ́ lọ́nà láéláé torí pé mi ni mo bí ẹ. ó tọmọdé bá ń gégi nígbó àgbàlagbà ló máa tó máa wó sí tágbàlagbà bá wà níjókòó tó ń wòye tọmọdé kan wá gun àga kódà kó kan àga pọ̀ kó tún wá gun àkàbà kó máa wá wòye nǹkan tágbàlagbà rí ojú ọmọdé kan ò lè rí láéláé tó túmọ̀ sí pé èmi mọ nǹkan tí mo rí o torí pé ọjọ́ ọ̀la ẹ̀ ṣe pàtàkì ó ṣe kókó pápá fún mi. ṣe báyé àtijọ́ ló máa ń fọmọ fọkàn ẹ mo ń ṣe mo ń fọmọ ṣe pàṣípàrọ̀ ọmọ láyé ìsìn láti tó bá jẹ́ pé ó ní nǹkan tẹ́ gbà lọ́wọ́ àwọn pípù yìí bí a kẹ̀tẹ̀tẹ̀ dá padà o èmi àti ń ṣàmọ̀ pé mi ò ní rídìí nínú relationship yìí. Hmm. gba nǹkan lọ́wọ́ wọn ìtọ́wọ́ epo ni àbí ta ìrora èmi ta ni fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ ìdùnnú tiẹ̀ ló ṣe pàtàkì sẹ́mi torí tí inú tiẹ̀ bá ti ń dùn inú tèmi náà láti dùn ni. Kẹ́misọ́lá àbọ̀ ọ̀rọ̀ ó tó fọmọlúwàbí. káàdì ọkọ mi <laughs> káàbọ̀ ṣúrí. ilé ni ilé ẹ ẹ gbogbo ibi tó bá wùn ẹ báyìí ni kò máa yọ sí gbogbo ara tó bá wùn ẹ ni kò dá wo èmi rè ìwọ rè bí jù báyìí lọ ó ti wù mí láti pàdé ẹ tipẹ́tipẹ́ fẹ́mi ròyìn ẹ ó fi tì inú mi dẹ̀ dùn bí ṣe rí ẹ báyìí sí torí ewo mi tú tó bá ń gun ẹṣin nínú mi báyìí kò ní kọsẹ̀ ọlọ́run á dẹ̀ ṣe yín lọ́rẹ̀ ara yín kalẹ̀. àmì o. àmì kí ẹ máa fọ́ ni o àmì kí ọ̀rẹ́ o ọ̀rọ̀ màrí kò máa gbá bí tẹ́ tẹ́ ń sọ̀rọ̀ lọ́yẹn kó wá gbà òun lọ́dẹ̀ sáré ṣàmì irú àmì kí nìyẹn. wo mọ́ mi ẹ má dá lóhùn <laughs> jàre ẹ má dá lóhùn ṣàlàyé ṣèbí nǹkan tí wọn náà sọ fún ọkọ náà fi ń sọ̀rọ̀. ẹ̀gbọ́n mi. omi ẹ ṣe gan èmi ì má dá lóhùn eré igi. <laughs> ẹ wo máa wo tí ẹ jàre ìyàwó mi kí ni jíjẹ. mọ́mí mo wọ òkè for now ẹ ṣe gan ma. o jẹ jẹun ọbẹ̀ mọ́mí màmá ń dùn. Ah, ah, máa ṣe dín àtàmánì tí mo fi irú sí tí mo ya ẹja sí pẹ̀lẹ́dẹ́ eh. ọbẹ̀ nínú yẹn lẹ́sẹ̀. Eh. ẹ bá ń gbilá bẹ́ẹ̀ ẹ ní sùúrù eh, ah. ẹ fẹ́ mi sórí a lè má bára wa rìn ká má bára wa sòtọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yóò jọ mí lójú gan-an ṣó believe pé. ee kí ló ń ṣẹlẹ̀. ṣó dẹ rò pé kò ní yọ ẹlẹ́sẹ̀. ẹ flush dáadáa o ah. ẹ má ṣe bẹ́ẹ̀ máa ń ṣe o. tó ń gbọ́ nǹkan tó ń sọ mo ń gbọ́ ẹ mo ń gbọ́ tiẹ̀. ṣó dẹ believe pé kò ní yọ ẹlẹ́sẹ̀ sílẹ̀ ṣó mọ̀ pé tá a bá pèrè ajá a máa pèrè ìkòkò tá a fi ṣe o. wo aláyé fi orí ajá lẹ̀ kó fi kókó lẹ̀ jàre ṣé mo kidnap ẹ ni báyìí kí mo jọ ọmọ gbé fúnra ẹ̀ ló fẹ́ sáré ẹ̀rìn wá ṣèbí bí àwọn olójì gbé ń lé wọn oní wọn pẹ̀lẹ́ pẹ̀lú ìkòkò ṣé wọn kọ́ lélẹ̀ tó tó wáyé báyìí ni owó wọn náà ló wa sọ pé kí n close mọ́ mọ́ ìgbé tí close mọ́ wọn á lè fi prove pé mi ò kí n ṣe hit and run pé ṣe kí n fẹ́ chop and go ọmọ tó wá fẹ́ sáré ẹ̀rìn wá opportunity wa present ara on the platter of gold ìwọ́n sọ mi pé ṣé kò níyọ̀ kí ló fẹ́ lọ sílẹ̀ bẹ́ẹ̀ kí ló fẹ́ kí n ṣe sí ṣé kí n lè jáde ni wọ́n máa sọ̀rọ̀ máa ronú báyìí náà opportunity lè nà mí dẹ̀rí àgbáyé ìwé mo lọ́jọ́ ọmọ gbé àmọ́ fokùn fàwa bíbà fúnra ló fẹ́ sáré ẹ̀rìn wa ṣé ọmọ tó yẹ pé nǹkan bí wàá bá gbé ìbà ìkúnyẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọmọ tó ń gbé nu látún bá gbé ìbà ṣòro pé àwọn ẹ̀fọn lè wá rẹ̀rìn ni àyè pàtàkì àfọ̀n ni bá gé ẹjẹ lẹ́ẹ̀kan ó lè ti bẹ̀ láàrùn. mo mọ mo mọ èmi náà mo ní kò máa try bẹ́ẹ̀ tí wà ní kò wá gbé sí bíbà ṣáà wà very careful. ọ̀rẹ́ mo wà careful tí mo ti máa yẹ̀ fún wà dàbẹ́ pé mi nífẹ̀ẹ́ ni àràbọ̀ tó ní mo kọ́ni sí kò fẹ́ mi mo ṣe lé dànù Ah, ṣé wọn mọ bóyá lọ ni wọn kó lé pé orúkú sẹ́kùn máa fún mi tactics mi máa convince ọmọ yẹn tí mo máa close mọ àwọn ọmọ yẹn máa wọlé sí dára tí gbogbo yẹn máa work ọmọ wa bẹ́ẹ̀ sọ kí n máa kọ́ síbi mi máa o débi òun sọ pé wọn kò rí ajá ìkókó yọ. mo ti gbọ́ nǹkan tó sọ mo ti ah. gbọ́ torí nǹkan tí mo ṣe wá nìyẹn. tó torí wá láti lè yín nìyẹn. Ah, tí òmò nǹkan bá ṣe ó ti ṣe mí nìyẹn. ìyá mo rí ìpẹ̀lẹ́ máa yọ sí ẹ̀ràn má pẹ́ o torí ẹ̀ pè mí síta nǹkan tó fẹ́ sọ rèé. mo ti gbọ́ pẹ̀lẹ́. ṣáà pàdé mi ibi tá a ti pàdé. kúrin ó ń pọ̀fọ̀ borí ajá bọ́dá kí ìrẹ́ wẹ flush o èmi náà wà ló tọ́lẹ̀tì o. ọ̀rẹ́ mi báwo ló ṣe ń kó oh my dear i'm fine and good as you can see. wo ṣe fẹ́ gbọ́. kágbàdo da iṣẹ́ bí nǹkan ládìyẹ ń jẹ òkèlè gbígbẹ pẹ̀lú ìtẹ́lọ́rùn ó sọ wara to tó kún fún wàhálà lọ. mo mo mo mu mo i'm fine mo rest of my wọn kò sí ìdàkejì kankan kó dẹ̀ wá máa gbọ́ o ó mọ̀ sẹ́ ní good news kan fún ẹ. serious <laughs> eh? sọ fún mi sọ fún mi ọ̀rẹ́ mi wo. Femi ti ask me how the second time and this time mi ò hesitate o mo grab ẹni mo ní yes ni yes. you know are you serious. of course i am ṣé òbí àmọ̀ ń ṣeré ni. ṣíṣọ́pù máa work ṣá. Ah, of course ó ti work already. wọ́n ní bó ṣe fẹ́ sustain ẹ̀ náà. àwọn àwọn a máa manage ara wa ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ o tẹ́ mi lọ́rùn kí ni kí n yọ fà ẹ kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu àbí kí n gbé báàgì mi ká jáde ká kò stroller. ah ìyẹn máa bẹ́tà èmi oúnjẹ ní bíbá. kí ló ń lọ abẹnú jẹ báyìí. wọn ò rí jẹ kí lọ gbé báàgì kí n yẹ ká jáde lọ gbé báàgì ọ̀rẹ́ mi. casa. actually àtijẹ́ta ni mo ṣe là so mo dẹ̀ pé fóònù ẹ̀ non reachable ló ń sọ mo ṣe wá decide pé kí n wá wò ó lé <gasps> ni àtàná ni kẹ́mi sọ́ra ti jáde kúrò nílé yìí a mo dẹ̀rù kọ́ ọ̀dọ̀ ẹ ló máa wà ní ó jẹ́ kí n no no kò sí lọ́dọ̀ mi sà o. <gasps> ni ọmọ ìfẹ́ gbà báyìí a ní kò dé rin irú báyìí rìn báyìí rí tẹ́lẹ̀ kí ni gbogbo pálapàla yìí ibo ibo jẹ́ kí n pè nọ́mbà yìí. ẹ dáàdi <laughs> ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sá ẹ ẹ ní láti pè yà mo mọ ibi tó wà sá àyè máa wọ yìí máa gẹ̀tẹ̀ mo mọ ibi tó wà ṣe gbọ́ sá. ok tí o bá ti rí kò jẹ́ kí mi mọ̀ kó dẹ̀ sọ fún pé kó pè mí. Hmm? <laughs> ok sa ok kò tẹ́kẹ̀ bá mi kí dáàdi ẹ̀. all right sá. o ṣé bye bye. ní Kénáánì ó là lọ ẹ̀mí mímọ́ la fi rìnrìn àjò lọ. apani wà láyé àti níwájú. ẹ̀wẹ̀ ní bá rìn o àríyé ṣòro. ìbáṣe tọkọtaya láyé o ìrìn àjò ni ọ̀rẹ́ tá a bá rìn láyé orin rìn. ẹ káàsán mọ ẹ káàsán good afternoon um, ẹ jọ uh, Fẹ́mi ni mo béèrè. láti wò. oh um, actually uh, ọ̀rẹ́ uh, ni mo jẹ́ um, èmi mm. travel out of the country ni United States ni mo wà so mo ṣẹ̀ṣẹ̀ dé ni mo wá wò pé mi ní wà nílùú kí n má yọjú sí. Ah, ẹ káàbọ̀ ẹ káàbọ̀. Ah, òrùlú yìí gan pọ̀. ìyá ẹkúnrin ṣọkọ òjìpo èyí ló wá ṣeun ah, àwọn tó ń kọ yóò náà gbẹjẹ di káàbọ̀. ẹ jọ ó um, ní láti rí fẹmi báyìí. fẹmi ò sí nílé. Ah, um, ẹ jọ máa ṣé kò sí any of his relatives i mean maybe his brother or sister or uncle anyone tó bá relate mọ́ èmi náà rèé bí mo bí Fẹ́mi. Really? <laughs> That's good. It's good to meet you ma. Ah, inú mi dùn. So yín lè bí Fẹ́mi. Oh, that is good. Èmi nìyá ẹ̀. Ó dà bẹ́ẹ̀. Àbí ẹ máa kúkú dúró kí n sáré sẹ̀wà yìí kẹ́ ìjókòó kẹjọ á dé báyìí. No no no no no. Ẹ má wọrí mọ́mì. Ẹ jọ mọ́mì, ṣé ẹ lè ṣe favour kan fún mi? Màá fẹ́ kẹ́ ẹ jọ kẹ́ ẹ dìde kẹ́ ẹ yọjú wo ọ̀kan lára àwọn èèyàn wa. Mm. ẹ jọ dé láti. bẹ́ẹ̀ni we came from the states together. Ah, <laughs> ẹ ṣe gbọmọ. àwọn náà rè ìjọ náà rè àwọn ìyá òṣì tó bímọ ẹ wò màmá. mi ò wá sí ibà láti wá bá yín jà ní ìtẹ́ bá ṣe bí mo ṣe fẹ́ kẹ́ ṣe ṣe understand ẹ̀yin ni ìyá tó bímọ ọ̀ràn ó dẹ̀ di dandan kẹkùn ọmọ yìí ni mo wá kì nílọ o mo lè fẹ́ kẹ́ bá mi sọ fún láyéláyé àti nílé ayé ẹ̀ tí wọ́n bá ní wọ́n ń báyọ̀ du ìyàwó mi ò kí ń ṣẹgbẹ́ o yáà yáà mi sí nínú mẹ́tẹ̀ náà tó máa bá du ìyàwó ẹ bá mi kìlọ̀ fún tí o bá ti fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé ah màá tìjẹ́ ní lẹ́sìn tí o pé tẹ́yìn náà bá ń rí gan-an ẹ̀ ní ìdààmú mọ́ ẹ wò tájà bá ń sinwin kó mojú náà o tó bá máa bá èèyàn dùyàwó mi ò sí nínú mẹ́tẹ́ o mi ò sí nínú àwọn ẹgbẹ́ àwọn tó máa bá dùyàwó o ẹ sọ fún àwọn akúṣẹ̀ oníṣẹ́ rádaràdá bíi ti tiẹ̀ ọmọ tẹ bí tí ẹ lè kọ ọmọ tẹ bí tẹ lè pọ̀n ó wá ń bèbí dùyàwó ọjọ́ tó bá tún ta èrò ẹ̀ pẹ̀lú mi ẹ má regret ẹ. mo dẹ̀ mo dẹ̀ tọ́ o ẹ̀ẹ́rẹ́ ẹ̀ẹ̀kan mọ́mọ́ mi ní ìfẹ́ mi ló máa ń lọ́ọ̀lù ẹni ṣe rí àǹtí yẹn obìnrin yẹn. ẹ gbé gbogbo ẹ gbé gbẹnu ẹ gbé gbẹnu sàn o níwájú ta ni èmi sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ when i'm talking you keep short. má bínú tó bá ti dé màá sọ fún un pé màá jíṣẹ́. ẹ ẹ bá lọ ẹ ti tí wọn ní lẹsìn. ẹ jẹ ẹ yọ ibi. àyè yọ kí ẹ wà ọgá jẹ sílẹ jẹ sílẹ. ẹ lọ ẹ ẹ ẹ ní bọ́ọ̀lù ẹ ẹ lọ. ọjà náà ọjà náà ọjà náà. Ìyá ìṣe fún yín. Jẹ́ kí ẹ̀ṣẹ̀ ní lọ́dọ̀ ìjọba rẹ̀. Kí ni ìyá ìṣe fún yín? Ṣé àwọn ìwọlé yìí? Ṣé àlágbà lè yẹ yìí? sọ̀rọ̀. tani ọmọdé burúkú ni ẹ ní. kí ló ṣẹlẹ̀. ẹ wo ó yà pé. ṣàlàyé bàjẹ́ ni ẹni ṣó lágbà lé mi. ṣé mo wọ́n rí ẹ̀ ká lé. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ níbo làwọn tó nìyẹn ti yan orí táwọn àwọn èèyàn káṣí wàá gbà pé ìyá ńlá gbé ní sọlẹ ṣé bí ti kéékèèké lè ní wàá tó máa gorí ẹni a máa ní kò mọ ohun tó ń ṣe ni màmí kí ló ń ah! bá a lè yẹ ká ni mo bá ní màmí nínú kí n pa àbí kò pa mí àbí kòkó méjì bọ́ọ̀lù ọ̀bá ń lè mí kí o máa ná ìyá mi. bàbá kan. màmí nínú kí n pa àbí kò pa mí èèyàn á ná ìyá mi lójú mi kó jẹ́ president olùkọ́ máa bá a nílẹ̀. orí kò ṣe kéde. ìyá fọwọ́kàn ìyá tó bí mi lọ́mọ lójú mi. kí ló máa ṣe. kó jẹ́ ah màmí ayé àpamí náà àbí kí n pa náà. Fẹ́mi o fẹ́ pààyàn ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí ọmọ mi pààyàn ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí wọ́n pa ẹ́ Fẹ́mi kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ tó tún omi ṣùṣù tó ní jùlọ fẹ́ dáhùn sí mi lọ́rùn Fẹ́mi kí ni mo ṣe fún ẹ. bá ní pẹ́ ẹ bá mi òtítọ́ ẹ má sunkún mọ́ ó yẹ ẹ̀sùn mi náà má sọ sí. ẹ̀mí mi ò èmi ò ní kú. mami sókè sókè mami ẹ sùn ẹ má wọlé èmi náà má sùn nísìnyí òtítọ́. sorry sorry sorry ẹ fún mi ní ẹyin mẹ́fà. Ah rọ mẹ́rin ti tó. mọ́mí nǹkan. mọ́mí màkì ń jẹ ráwọn kan báyìí ogi ṣe wá sí rógì wọn ti wà ókè o. ẹ wo ẹ fún mi ní mẹ́rin tó sọ yẹn. mẹ́rin mẹ́rin yẹn gan-an a lè fẹ́ ẹ̀kọ́ sí méjì. no no má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ah, ẹyin kan ókè ah, <laughs> o. four minutes. sáwọn ẹni tó gbó ilé ìjà. Uh-uh. ṣẹ́yìn náà rí i. mo rí i àti wípé ẹyin gan ti wọn lọ́jà ń sìn. ẹdìyẹ náà wọn torí ẹ̀ náà ń jẹ dọ́là. black nine lọ ni. ẹ̀wọ̀n má bínú bá mi má lè délé náà. àbá package ẹ. no nice. àwọn package ni o. ẹ ó yá ìgbà. ó man for two thousand. Mr. Man, go back. Go, go, go back. Go back, John. Eh? Kí ni ìṣòro ẹ náà? Kí ni problem ẹ náà? Oh, I see. Wọ́n ti sọ bẹ́ẹ̀ náà. Wọ́n lẹ́rọ ọ̀yà kí n lọ́rọ̀ gbọ̀. Kò sí bá ṣe fẹ́ lé ẹran ọ̀yà kúrò ní oúnjẹ. Wọ́n máa tún padà síbẹ̀ ni. Kí wọ́n kí ni ìṣòro ẹ? Ṣé pẹ̀lú ṣé àti ìyà tó ń bá ẹwọ̀ bí ìjàkadì? Òun ni wọ́n fẹ́ fi tó jọmọ tó set báyìí. No way. Àbí àbó àbó wò pé bóyá ogun fọ́ farasẹ́ kan, òun ló ń gbójúlé. Bóyá ó dùn ká fún ọ lọ́la. I swear to God, could lè dá fún ọmọ láíláí. Young man, young man, young man, mind the way you talk to me. Mind the way you speak with me or else. Or else what? Kí ló fẹ́ ṣe fún mi? Ọlá kí problem ẹ̀ kí ló worry, wọ́ọ̀rì ẹ̀ náà? Jọ ṣí dandan ló fi fóbìnrin ni. What do mi ò me mi ò fẹ́ mi ò láìkẹ́. Kí the problem ẹ̀ kí ló ṣẹlẹ̀? no, no, no, no, no, no, no, no, no, no, má bẹ̀lẹ̀ ìmọ̀. Ẹ wo kó tó pé àgbòrò máa di ẹ lọ́wọ́ kú. Ó ní lọ́dọ̀ àgbàtọ́ wọ́n dà kìtọ́ lọ jẹ. Kí ló ṣiṣẹ́ náà? Ó yá bọ́ bí ó sì yí ìdáwọ́ lọ lẹ́jọ́. Àdá kí ni kí ni problem? Leave it there, Baba. Yemi. Jide, no, no, no, don't do that. Ẹja máa bẹ̀rẹ̀ ló máa jìde síwájú. Ẹ Yemi ẹ ẹ ọmọ àti ìdúró lọ́nà ó ti pààyàn wá gbé ẹ kò bá kí ni. Ààrẹ àdúgbò ẹ lálóṣù lọ́fọ̀ọ́gùn bá ní ó ti pa ẹ níwájú ṣọ́ọ̀bù mi ó ti ẹ ó pa ni o ó pa ni òun ló pa wá gbé wá gbẹ́rù ẹ̀ ó ti pa ẹ̀ ẹ̀ dìbò.

Eh, afúnṣọ lọmọ yìí eh, kó lè pààyàn fẹ́mi ò lè dá pààyàn apá mélòó ló ní tó fẹ́ fi pààyàn fẹ́mi tó jẹ́ pé ayan lásán ẹ̀dìyẹ ẹ̀dìyẹ mi ni máa ń pa nù lẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ń jọ yẹn sábàbí lásán ni ẹjọ́ tó lọ́ ẹ ṣàánú mi má jẹ́ kó ṣẹ̀wọ̀n ẹ ṣàánú mi ẹjọ́ ẹjọ́ ẹ dpu ẹjọ́ nítorí ọlọ́run ó tọ́nà sọ eh, fẹ́mi kọ́ ló pa yẹmí o ó kò wá coincidental ni mo wà ń bẹ̀ lọ́jọ́ yẹn tí gbogbo ẹ̀ ṣẹlẹ̀ um um yẹmi ló fi mọ́tò cross wa mọ́lẹ̀ bí ó ṣe bẹ̀rẹ̀ sí ní bá fẹ́mi jà nìyẹn ẹ wo òótọ́ mo ti sọ fún yẹn jọ nítorí ọlọ́run ẹ ṣàánú wa o fẹ́mi ò lè parun àbí màmá jù. madam Sir. mama Sir. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ àwa ọlọ́pàá and carry out investigation lórí irú ikú tó pa Yẹmi and very very soon i ma get nǹkan tí ó really happen àdúrà tí máa bẹ̀yìn kẹ́ máa gbà báyìí ni pé kí a jẹ ọ̀rọ̀ yìí kí o má ṣì mọ́ lórí torí ẹ̀yin náà mọrú <laughs> family tí olóògbé tí o ní wọ́n ṣetán láti bá yín fa wàhálà àmọ́ bí mo ṣe sọ náà ajé ọ̀rọ̀ yìí kó má ṣe mọ́ lórí o tó bá ti jẹ́ bó ṣe rí nìyẹn ó di dandan kó fojú balẹ̀ ẹjọ́. òun kọ gbogbo nǹkan tó mo lè fi búra òun ah. no there is nothing I can do about it ah, kí mi lọ dá sí ọ̀rọ̀ ọmọ tó pa ènìyàn kì í tún ṣèyàn lásán ló pa ó jẹ́ ọ̀rẹ́ tímọ́ ọmọ ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ah, etí wo ló bá yàn gbọ́rú ẹ̀ o fẹ́ sọ mí dẹni ẹ̀tẹ́ no mi ò lè ṣerú ẹ̀. dádì fẹ́mi kọ́ ló pa Yẹmí o ẹ wo Ọlọ́run kò fi sábàbí fún ni o ọmọ jẹ́jẹ́ ni fẹ́mi. Ah, nǹkan tó o fẹ́ kí n ṣe sí ni pé kí n wá gbéra sìn kí n wá lọ sílé àwọn tí wọ́n ń ṣe ọ̀fọ̀ lọ́wọ́ pé ẹ wo ẹ withdraw kéèsì kúrò kóòtù àbí ẹ kò possible ah kí ló fẹ́ sọ ẹbí ìwọ náà gbọ́ ọ̀tún sọ ní gbogbo ẹnu ẹ ṣó dùn létí ẹni ṣebí tí ìwọ ti nǹkan tí O bá dùn ó ṣà máa fi ti ara ẹ gbọ́ ẹ ò fẹ́ sọ mí dẹni ẹ̀tẹ́ kí n tẹ́ lọ́wọ́ lójú àwọn tó fẹ́ràn mi àmì ìlẹ̀ṣirò ẹ̀ nǹkan. ẹni ẹjọ oko tó wà ní ká ọwọ́ ìtẹ̀lẹ̀ ṣe fún mi ni please. wo my má jẹ́ kí n tàn ẹ́ mi ò lè ṣe. <laughs> There's nothing I can do about it. Kemi, calm down, calm down. Mi kì I'm alive. I can explain, yeah. Me Ọlọ́wọ́ oh, wo ní ṣòkò. Daddy, I saw him with my two naked eyes. Ọláyẹmí ò kú. Ẹ Daddy, Otu, dẹ̀ tún dúró bá mi sọ̀rọ̀. I'm serious. Ìwọ rí Ọláyẹmí? Ó jọ pé ó ti rí ghost nìyẹn o. Torí ṣe ló dá mi lójú pé kò síbi tí òwú kan ti ń balà ìrújọ́. Àná ah, iṣẹ́ Ọláyẹmí lórí. Daddy, you're kí n sọ nǹkan being mi. Ó dàbí more. àjọ mọ Ọláyẹmí àti bàbá oh i see ó ṣẹ̀ṣẹ̀ wáyé mi sìn ni pé gbogbo nǹkan tó ń sọ látàárọ̀ trick ni ìwọ ń lo trick fèmí láti lè jẹ́ kí n lè dá sí ọ̀rọ̀ tó wà lẹ̀ ẹ́ tí mo lè sọ fún ẹgbẹ́ mi ní dá sí. dádì mi ò ṣeré ó lè jẹ́ pé ọ̀rẹ́ yàtọ̀ mọ́ ẹ̀ plan ni pé kó ń fake death ẹ̀ ju nítorí ọlọ́run. ọ mo ti gbọ́ ẹ but right now mo ní meeting mi ò ní fẹ́ dúró so má fi ti dá mi dúró. Daddy, dádì ẹ dádì mo serious mo mọ owó tí mò ń sọ. dùnà irú ọmọ wo ni wọ́n fẹ́ ya iná kí ni nǹkan tó sọnù lọ́wọ́ to tó ń wá káàkiri tó ń rìnrìn gbèrègbè débi pé wọ́n lọ pàdé ẹ ẹ abọ́ mọ̀ ẹ pé tí wọ́n bá ṣì mọ̀ pé wàhálà ẹ o gidi ni fún ẹ don't you know. Daddy kò kí n ṣe pé mi náà mọ̀ ọmọ jáde bẹ́ẹ̀ mo kàn wà board nílé ni mo dẹ̀ ní kí n tiẹ̀ jáde kí n lọ pick one or two things ní supermarket mi mọ̀ kó má rí mi honestly. ẹ gbọ́rọ̀ jagajaga tó ń sọ lẹ́nu ṣọ́rọ̀ ni tó ń sọ gbòòrò ẹni tí o bá ti pé ọlọ́run kọ́ mi ní ọgbọ́n tí mo fi kàjú ọba bẹ́ẹ̀ wípé nǹkan tó ń rò lọ́kàn ni ṣé nǹkan tí à ń sọ yìí lábàá máa sọ you need to be very careful ní nǹkan tá a lọ fẹ́ fi ṣe surprise ẹ o wá ń rìn kiri rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ Now let me warn you. Just listen to me. Pẹ̀lú òrin ẹ, pẹ̀lú àìnígbọ̀nràn yìí, tí o bá fi jẹ́ kí ohun tí a sè, tí ilé fi jó, kí àṣírí ẹ̀ tú síta, you will be on your own. Tá a bá fi pàdé ẹ̀ tán mú ẹ báyìí, ìwọ ló máa dágbé wàhálà rẹ o. Have I made myself clear? Yes, sir. Good. Gbogbo àwọn òwà pálapàla ẹlẹ́yà tó ń wú káàkiri tá a pé tá a bá tiẹ̀ sí lóyìnbó ó máa dẹ̀ lára ẹ̀ àti ẹ lọ tán òun ló tún dé yìí kàkà kíwé àgbọn ẹ dẹ̀ líle ló tún le sí ní kókó kò ọmọ tí bàbá bá fẹ́ràn ni bàbá bá wí o tí n bá bẹ́ẹ̀ wí tó bá gbọ́ fáfáà ara ẹni tó bá ti gbọ́. ṣe fàájì ara ẹ̀ dáadáa anything tó o bá fẹ́ sọ fún mi mú nǹkan tó bá wùn ẹ́ jẹ́ nǹkan tó bá wùn ẹ́ má hesitate o ṣé mo pé <laughs> ó ṣe díẹ̀ tẹ́lẹ̀ àjẹ́ ti ríra èdè ilé ìta ríra yìí ń sìn yìí you have to take things now ṣé ó yẹ now and as a matter of fact mo ti gba rúùmù ó yẹ <laughs> short rest bàbá ti ṣe fàájì wa tán azizia ká lọ ṣe tv <laughs> bébì mi. ó fọ́ nìgàn jọ́nà ìwà títa ní short rest ìwọ tó yẹ pé lẹ́yìn èní yìí tó bá lọ pẹ́rẹ́ ọlọ́run ló mọjọ́ tí mo tún máa rí ẹ bóyá lẹ́yìn oṣù mẹ́fà ni ló wá ń sọ pé o gba room fún short rest John, nítorí ọlọ́run èmi àti ẹ àjọmọ̀ wa ń bì di ọ̀la ni kò sí nǹkan kan tó ń jẹ́ short rest o. ẹ <laughs> ẹ eh, baby kò lè possible tó yẹ sórí mo ní àwọn project kan tí mo ń ṣe òun ló fà á tí ó fi dà pé <laughs> èmi àti àríyá lọ́jọ́ mẹ́ta yìí sórí immediately tí n bá ti parí project mi yẹn ah, ah, níbo ni mò ń lọ èmi àti orí ló máa pọrùn mi wá gbà bẹ́ẹ̀ six months lèmi àti ẹ máa lò ó dàṣẹ wá fẹ́ gbọ́ sórí six months yẹn a nílò ogun ẹ̀ nàìjíríà o. really. tá a bá lò three months ní nàìjíríà jẹ́ ká lò three months ní miami àbí ká lọ chicago you understand ṣé o mọ̀ pé <laughs> visa embassy ìkáwọ́ mi náà wà tí n bá ti gbèdéwájú wọn tẹ̀ ń béèrè ojú mi yìí wọ́n ti dá mọ̀ bàjẹ́ bàjẹ́. Wow ó yí ẹ bìbí. èyí tó tẹ̀ ti sọ yẹn ó wà òkè kò sí wàhálà nǹkan tó bá ti sọ náà yẹn. ebi jẹ́ kí n sáré ìzára ni mo bọ̀. ok kò sí problem. báàlèdì báàlèdì. ẹ ká sọ báwo ni ṣé wàá pa. mọ ọkẹ kílẹ̀ ní tó tutù dáadáa. gbogbo drinks wa náà ló tutù. ẹ fún mi ní red wine tó tutù dáadáa. bébì a kàn lè mú tàbí báwo ọ bá oh, lèdè mo ní sáfìsì yín mi báyìí. ẹ jọ ẹ jẹ sáyà ẹ sùn. ẹ wá à ń pè yín ah, kílẹ̀ mi ẹ wá dá mi lóhùn bíbáyìí mẹ́rin. ẹ jọ ẹ dúró báwo ni sáfìsì yín ṣe rí mi báyìí mi ì máa lo bíi náà at least nígbà ní Minnesota kò rí báyìí bíbí ní Miami tí n bá wọ bá pé mo fẹ́ ra nǹkan bá lè di wọn àbí bá máa wọn ó máa jókòó tì mí ni mo ti ra wọn pa gbogbo nǹkan tí mo bá fẹ́ láti àárọ̀ kódà kí n fẹ́ lo forty eight hours ó máa jókòó tì mí ni mo wá ń pè wá sọ fún mi pé òun dẹ́yà kan where is he I don't care. ẹ má bínú baby take it easy eh? just just take it easy. ẹgbẹ́ ló fún mi ní pepper soup baby kí ló fẹ́. Mm, ṣe ni goat meat.

lè sọ pé video is not an edited version. at all kò ń ṣe edited video rárá èmi fúnra mi ni mo yà ṣe rí bí mo ṣe wọ báyẹn tí mo rí mi ò kọ́kọ́ fẹ́ believe ẹ mọ̀ pé méjì méjì lọ́lọ́run dáyàn mo jókòó but ara mi wá ń ṣe bákan mo kàn bẹ̀rẹ̀ sí ní record video yẹn tẹ bá wọnú fídíò yẹn gbọ́ tó dárúkọ ara ẹ̀ pé èèwọ̀n ọláyẹmí Williams ìgbà yẹn gangan ló ṣe wá believe pé this is the guy. Ah, mo hope wípé òun ni mind to bá ní kọ́bí. of course. because mo ní láti send ẹ for four and six, um, ó ṣe yà mí lẹ́nu náà but well i hope you don't mind anytime taba need ẹ wà wà. anytime any day ṣe rí ẹni tó wà ní custody yìí is my close friend kò sí ọ̀rẹ́ kankan tí mo ní ju òun lọ anytime tí bá ti pè mí i'm ready for you. alright máa pè kan nu officers mi kò kẹ́ ẹ̀ thank you sir. ẹ ẹ má sunkún mọ́ ẹ má fi rònú ṣe ra yín léṣe. lọ́jọ́ wo ọ̀sẹ̀ wo oṣù wo ọdún wo tọmọ mi máa padà wá sí ẹ̀ṣẹ̀ ah, àìmọ̀tí lọ́wọ́ mi ń jìyà ló má má ṣe mí lágbo alẹ́ tí mi dẹ̀ bí jọ ẹ̀kọ́ lọ. Ah, èyí tó ṣe fún mi yóò dáa ah, kò dáa. ọmọ mi ẹ má sunkún mọ́ ẹ má torí nǹkan tó wà lẹ́kẹ̀ẹ́ fi sọ̀rọ̀ dì sọ́lọ́run. Eh? ó dẹ̀ dé mi lójú pé mo máa sa gbogbo agbára mi máa make sure pé Fẹ́mi jáde kúrò níbi tó wà yẹn ṣé awa ni ká máa gbàdúrà kó lódodo má kú ojúdúró má sunkún mọ́. agbàdúrà fẹ́ẹ́ ni ó. mi mú mi ojú ojú ojú oh god. sweetheart ti ẹ̀gbọ́n náà eléyìí tó ń ráàyè tèmi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí hmm, ṣé o sì ara ń fún mi sí ẹ o. kàámọ̀ tiẹ̀ gan pọ̀ ewu ni mo ráàyè ti tiẹ̀ ẹ́. Eh? tí wàá ṣe torí àwọn àwọn contract wà lọ́wọ́ mi ní ṣé mi ní ráyè ṣé mo ṣe ṣe ní ráyè ni ó bẹ̀rẹ̀ nìyẹn ó tiẹ̀ mọ ọkọ tó tẹ̀ wàá fa ìjókòó tẹ̀ níyì ni pé ṣòrí last time ta mi báyìí mm. ta lọ tv yẹn ṣòrí àtìgbà yẹn mo ṣe délé báyìí ah ọlọ́run ọba o mi lè sùn mo kàn ń ro ni everyday everyday everyday àná mo kàn ń ro ni mo ṣe wá wò pé ah ọmọ ojú kan tí mo ṣe mo gbọ́dọ̀ ṣojú kejì ìyá mi òun ni mo ṣe pè ẹ́ mo ti wá ní good news kan fún ẹ sórí good news mo ní fún ẹ ni pé lálẹ́ yìí èmi àti ẹ mi ò lọlé o àjọ máa sùn mọ́jú ni àjọ máa sùn ni pílánì kan tún wá wà lẹ̀ pílánì ńlá ni jẹ́ tún já ẹ. ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ó rà pé máa lọ sí Chicago so máa gbàgbẹ́ dé Houston bọ̀ mo wá wò pé àwọn business mo fẹ́ lọ ṣe ń bìbẹ̀ yẹn ó dà kó máa la pé kí n móbìnrin dání àwọn àwùjọ ni mo fẹ́ mú tí o bá ń ṣe wọ̀ ó jẹ́ kí èmi àti ẹ̀ka kúkú lọ gbádùn ó sì yẹ àlọ́ kọ̀ǹtínú journey wa ní Chicago ó yẹ náà. wo wo baby, má má gbé yẹn wá rárá má gbé yẹn wá sórí tó bá jẹ́ nítorí àwọn eré tí mò ń ṣe fún ẹ you know tí mò ń ṣe fún ẹ nínú ilé hmm. òun ló ṣe fẹ́ máa fìyẹn tàn mí má gbé yẹn wá rárá jọ nítorí Ọlọ́run sọ nǹkan mi. Ah, inú ẹ dọ̀tí o. Ọlọ́run ó yẹ kó lọ fi hypo kó lọ fi fọ ni gba nǹkan tí mo sọ fún ẹ ṣé èmi sọ̀rọ̀ fún ẹ kó má rí bẹ́ẹ̀ ni gbàgbé eléyìí bó ṣe máa rí nìyẹn Ọlọ́run. ẹ wo eré tèmi ṣe fún ẹ iṣẹ́ mi ni o hmm. tó yẹ pé tí màá dẹ̀ ṣe fún ẹ tó máa tẹ́ ẹ lọ́rùn tí màá dẹ̀ tún wá ṣe kí ni màá tún wá gba owó tèmi ní ọwọ́ ẹ. gbàgbé wà lọ ṣe ń Chicago hmm. wà lọ ṣe ń Chicago ẹ àwọn ọba màá yí dáa ah, ah. ẹyin. Detective Ọláwálé. I'm Detective Idris. Ojú yìí mi ò rírí o, kí ni mo lè ṣe fún yín? Tó bá dàgọ̀ wá, ẹ̀rọ kò tó sọ. Ah, station yín báwo? Ṣé mo jẹ yín lówó ni? Mi ì jẹ yín lówó náà. Gentleman, I respect ara yín because má sọ anything bí tó wà Anything to bá sọ ń la máa lo against ẹ ní court of law. Stand up. Move it. Please, I don't, I don't know.

báwo ah. um, ni olúwàfẹ́mi mi ní fẹ́ kó bínú sí mi torí ìgbà tó yẹ kí n take action lórí ọ̀rọ̀ yìí mi ò kọ́ bí ara sí um, ó wá bà ní kò tí bàjẹ́ yes sórí ilé máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ òbí lẹ́kọ̀ọ́ especially mi láti jẹ́ ká mọ̀ yín pé wọn bá lòbí gbọ́dọ̀ là lọ́mọ lọ́wọ́ lọ ṣé àgbọ́dọ̀ máa insist pé eléyìí mo fẹ́ kó ṣe kájẹ́ kọ́mọ náà máa ṣe tó bá tiẹ̀ fẹ́ lọ́kàn ara ẹ̀ ńgbà míì tó bá rò dáa láti ṣe ìyẹn ọmọ tó bá ti mature enough. ayé ò tiẹ̀ ṣe pé ká máa fọmọ fún ọkọ mọ́ bó lọ́ ti ń ṣerú yẹn. Um, ọlọ́run àrùn uh, ó sọ fún mi pé graduate ni ẹ. Um, yes, sir. I graduated with a 2-1 in accounting, sir, from University of Lagos. Wow, uh, that's great. Uh, yeah, well, tó túmọ̀ sí pé o máa mọ̀ nípa ìṣirò owó dáadáa nìyẹn o. yeah quite a lot sir. <laughs> ibi tí a fẹ́ ní obì sí obì ti lálẹ́ wò ń bẹ̀ ó bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ò ti ríṣẹ́ mo sọ ẹ́ di chief accountant <laughs> gbogbo ilé iṣẹ́ mi. dadi ah. and uh, not only that n fẹ́ kó gba token yìí ah, this is one million naira. máa fẹ́ kó fi ṣe àwọn ọkọ̀ tí ó bá yẹ kó sùn láti ṣe. bíbí bí wọ́n bá sọ̀rọ̀ náà. Daddy, ah, this is, this is huge. Sweetie. Daddy, thank you. Ah. Good. Baby. I'm ah. so happy for you. schön.